بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة إلقى كبير مماريوتا إلسي irkwe beri ma yardan na irguriyo kwe tere kwe ma albarka da murse guriyo kuna wala ruba wuciri la misici ni guriyo ka a bara irge ka doman na cire a mubaran na sharhul ahadithin nabawiyyati sahiha rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam a meci ne iri ba daidai cire sai nkuna wo kayu ntabbata kabe ikweyu na nchibarise kan tabbata iri nchiba jamase nkuna wo kayu na tabbata iri nchiba jamase zangaya tilaka iri ruko kotoyo iri tila guda guda di bughyatu lmuslimin wa kifayatu lwaidhina walmutaidhin abanna weye afosinte guda guda di ka bifo iri goronna weye afosinte ngano Eh, nasaro ce 69 irpe malci tambon kanu tahrimu maqlil ghaniyyi bi haqqin talabahu sahibu kaci tahrimu maqlil ghaniyyi dama kwe mene dalaga bakashini akwe mo boronor kotoyo Koga ga cenni matul barano almadde kuyani kasu ba banayo an ci ho an ci suba an suba si ya debo haniyo dam ko baru ko gal kawariyo za ko tunun bongo bi haqqin na hakifo talabahu sahibu ka pe cere na garaha wato cere pe ce ja ga kama nga hakki di banan ngase ngano ka marsa borona garoza ahan sinega nga ci suba si yobu nga yobu dibine ka mbe dargaji nisu be hanu kan nga damu katammaya irpe marahmatar man alfayu kuna fose de abaran na gari na garo shenni ngana cin wo kan gara haha a cere safin babana alfadun cino ne ka kwe bakon hinka sadino a ci garo kwese madanga yarin sai dana ciya dirki ni ko gonun ne bako hinka gurgari in norpe na ci mite a ci innahum yarawnahu ba'idan wa narahu qariba nga honna fiu iriyo ko tere ko ga honne meme darga jinni kurpe a wati danno ko tamaza nga moriyo ci fo wati di ma a jirishi to de ngano dama kwayo akwai mogon na iko ko talaka norkotoyo deno ba wanura dama kweyon gonna de gangam hala su bori kuna wa kayon sin na lakari domin hai hai di fasare no lakari zame ni fo bo baran de buryano mbo bere bere no ko ta ta bir ta ta tengano akwe aka fa kun manal maniga ambere kayen sai kurko su ko gun haya ma ya chene chene chene dindina lakari wallahi huru garono ya bonji fagono nga ce kredi amano garau nasara kina kuna borma aka ka kredi de kredi ngano moso son na berke ti forfait imma connexion mene internet awi machi réseau mene na cha sinte da amana kredi borma ka kredi de kredi borma garau de garau ba sin ali ba marge boroma cimma kredi samma sai dala waranza ka waran kano dala guni eh, dala wai cinnini sai maka gari ngadi ye garona mo cere kori jamar kwe mal no bonkani alfa gono ko ci fume ka kuna ho irba huru no ya tahrimu na haidi haramtawa haidi tawa yo afajino irbate ngano dama kwe makabara ana borfo cere nor koto ko ga cenni ko cenni cere kweru ka gonna a bukata qala allahu ta'ala il nor pe pe ka ajirma te ke hay fo kurpe bon ngoci inna allaha ya'murukum wa bay fa kal nor pe pe be ri gono ko no foro an tu'addu al amanati wa mana yo ye ti kanno ila ahliha in pe yo se nagaroza amana no akwai ka kuga haya bukata wa ye ti kanu ase alkawari kano bongoza na cere da alkawari di hanu bara haika to ko karika alkawal di chikawa da ka baran masu fa kano za hannu di na to mamani na kwedi wa hinsa kasen ni ka hannu su tari sin ga dicar wa idha hakamtum bainan nasi an tahkumu bil adl deno ba hukum si boro shakani wa ko karika hukum si na adalci anachi wo hukunci ta cere konu konu shakani naka ganna shari'a ya ajisia bali kwe shari'a dukana jisiya wa hukunci ta shakani nari kwe mwene domin nar chwa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul dhalimun wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul fasikun kaji woka ana hukumsiten na haikari kwa zumani alqur'ani kuna nga kwe di keferi nga kwe di na bango zalimsi doma hunar salamu kuna nga nga kwe di bara bandeno ka hunur kwe gane kuna marsa boroza ngoya ngoya du ko hukumsite ganne kuna domin ana kirkwe mane non tenna marsa kan su gbeitan na rufe mana di yara hukumci yo ba goron bongo kan keferi in ke zalimi na bongo zalimsi in ke fasiki sai iri man hali guna yala yarda na gominanti shari'a eh to asu yardan na rufe mana ci firina yala yarda na awo to da ya san yardan na rufe mana amma gabiya bisa rattilati bon wada gun ko wote irpe bi na ce illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman sai dai wa kan na tilasi nga bine kunyo na imani da ya cin mani o ka lalle nga mana dini aslamatere hukumci ka jisi kino kuna gone amma hai kan na tilasi na ma hukumci za borobon o gone tilasi bongo nga gbeiten na wo ko ga mana cin mani o kasu yarde na wo ka gun ko gbeiten na wo fa huwa mu'min bal dibara silama alba huru to amana ci fume ka ci nargun ko tena ka aya da celde do buka ko ni lise iri ma fasara inna allaha ni'ma ya'idhukum bih kace inna allaha ni'ma bimana ni'ma ma ya'idhukum bih eh a bongo bongo choyo na inna allaha ni'ma ma ya'idhukum bih dem mamma fasara nguro bo se majiba inna allaha ma ya'idhukum bih wa bai fakal norpe haikano wazunna ni'ma madalla del nor kwe kwe beri madalla na haika no wazun na albayo haikari pe ciwa na bar madalla ba ndi ya jina a ciwa mana pe yo mana malo latin kame hayayo kan gono no kan me boro mene wakatan maka yetin pe yo se anabori ba ahin kanta de no ba hukunci ta cara shakani wa adilan shite sungan sine moguna mbine maso a kamme guna sati kisi monon guna kana adalcite safo bine kamme non guna wato akwe a nabe a ngana ogugo no me sai mamo nga adalcite yu to de yar pe kinga nal wazu nganga wazi wo madallan nan nga haya ir pe mana man huro hen nalo kurpe se inna allah ase wabe bakal norpe kana sami'an anati ho agai ko manga hanga kani basira nga dia nga dia yo kani domin kwe cere mayo barano haika hanga su ma nganor kwe cere ma ko ma hanga di bongo yoje domin hanga bongo gonna yoje ka ka tor kwe ma hanga yoje di ngari kwe diya no haika mo su diya bal nga diya mo guri aga na ci la tudrikuhu al absar wa huwa yudriku al absar kaci mo su gunga detecte amma nga nga mo detecte mo gure ka diya di su gunga di nga nga du ko mo gure didi deya iri kpe a diyo na halite diyo diyo ko diya go nagabi iri kpe ngene aga nana bongo si bakachi sami'an basira nga ofa nga hanga kani nga nga mo bine diya ser kurma chere ha cinekal nor kpe kpe beri sinti kuten nan na ma mewi na kan nga hanga kani nga nga mo diya ifoganna haikani garo kwete haikani nawo kana mana latin kan menote cineyo kano ta cere me ba borfo na mari pe cere ma afo haika nonse moka na nonse zaka ka bara saka ga nonse irpe mokuna ayin kata borfo sinna kurpe yo beyo irpe cere cikan ngadiya yana obine hukumzi to cere sakani haika tembini ba borfo sinindi ni o ka senka ko yara kan ce juge au procureur au avocat ni ka senka ko yara di ni bongon si nun ka haidite torpe kere kin nadiya haika ni banka ko dallabite ngamo konono ase ga nani ya hima ma la kari non chino se ka chine di kokoso kokoso e hen no sadi more karu kaka ken naripe in chine bongo mahukum site do man nabi sallallahu alaihi wa alihi wasallam no kuna woka ame kani bisa hansine kanka gardama do ngana a hansina hacci ta kano ase anzu ka ko tama kana hukumsi te ka hacci diye ti kano ase a bere ka ca ase halali wo awo hay kano cinga hay mahangama mo ya si ka di cine da bon wana hukumsi te da ka bara nin sen ni mani we anan no nga za kano se su ka tama ze yo kano se ma an debi ya go su kata kano ase kiyaman jin halali wo da na baran mana kiyaman bana ya, ya rasulullahi ce sallallahu alaihi wasallam. da bar masu ko ta ma zanga a ah, de kai marsa da ciya ka ci ya, fo ngan ciya ngan ciya ngal tiya sadi den nan no cimi mota man gon na cimi basin kan bai kan sin na cimi irpe bar ko su kama irsisi suratul nisa akuna da baron guna ndiya ayo wa an abi hurairah radiyallahu anhu nafajita abdurrahman bin sakhr do irpe mayardan nara aci anna rasulallahi sallallahu alaihi wa alihi wasallam ka irpediya zinken na foyo hen matabbata ga a ci matlul ghaniyyi zulmun dama kwe wadata kwe hiliwa kwe almanikoni ka irikwe bana na she nga du talaka noru ko kotoyo nga nchere ni chati borocin garhaya hala pati pati makanti an dargateri dargajinni garhaya hala a pati pati makanti ago nazar ma ba ka hennara ilna cerebe ino kanta bori fa amo bara kanga jingire badi a cikute har kusbi fo kar kube kace alfaga ay ga koifu ay eh, ngade baye ifuno har kustere ka ko alfayo ba diga jina jere ko bibiri mo zagarau den zagarau de ya mobo amo bibiri ko garo garaha ba di ci numfoyon cin waita cino tun wuno boro zai na banna ama weita cina no ba duka an ta joju mata dare wati dojuma bon ngono no gono ko no inde garona wallahi bari cincin waita cinu har bari kaka su hini ko dira bar ku su bano na bayo no tikisi mon bonu ran na rakasu ga be agon na ga cene gobu na diran na adon su diran na gobu wallahi irpe ga bine kuna beika bari bara sai sisi bari ka to ba zemin jana gara hanna ngana na kan gara hanna zemin jammaru ka kwe zon bo na waita ci bana zemin jama marjan wa nga jalfa ga iman bi wala badi bibirino ka garoyo tata kar ka kai goro sokora kai do ka hay kal no shedi ma dum a bibiri hayre daga albar kai masa wakewa annabi sallallahu alaihi wa alihi wa sallam zanga ya tayo zulmun abar no zalimsi ho ho ho marsan dai garono kan babana ana cin kom abena na cin na zalimsi amma mene manor di koto ko cenni ko cenni ko nyinti ko no ase ko hal nol di ma lala nol di ma ci ko nudi annabi ci zulmun na zalimsi albayo zemin jaka bawo karu ko kwe ko ka onorun ana ana tunguyo di kurpe benani ko marsa bi fo kana ba di kubaki ngaba yeifu amma nga ode nga bei ka nga babisano ka nga garo yo nan borose lalle bine ka ban na bari sun hini ka bor kurpe gar han kanolta asun hini asal fa ring hamburu nor kwe kwe biri dama kweyo mahamburu norpe kwe beri nan debi na precision dam kace mai kace alghani wo ka go na dama domun ba sa fa dama kwe kere dai ba na mo tontonu me yo mana kuna abo ba mo zobu talaka yo mo so so ka gore ne yufuna da ka garo mando nga wakiri sabana amade da ya na dama nga ya garo ma kama kane an noru haya zaya tutuma narpe ko ko ko ka da kan klaso ne noje da ban chamanar wasi mazu muka kai akai fata kute wato no bodi no kawo alai ba sa fatuna abana no nari kan kanol di chiko nusi amoga nyinti kono ande bi chamana nyinti kano ko garo di chenni ko chen afa mongora fu bara amo chenni ko chenni wakaye na komsaria waguna kadiyan mana saroko niyo da banjara kwe kakwe komse me botoji ni talakawo ni adebo kwe da mgbe mace ba ta no da ya eh, komse ba a bere ka eh, di nkuna da eje da emete ngungu eche no sebe sebe fo nga hani ndido eh, donc alaji la n'est pas venu non jusqu'à présent donne moi son numéro là ta no ni bo na kwe har komse mabini fanda hanga jubo an he de bor fa numéro no da ban je ngama sonné sona anaza ça na ti d'accord donc je te donne rendez-vous à 15 heures. à 15 heures, il sera là ni ma den ka ye kute conseil bo shi be do narpe droit amani harim bo maka hunu sinidi alfayan de bice hulmun zalim sina bara irpe mar ko su kamar sisibi hadiji o nunkan na keni na muttafaqun alaihi sahihul bukhari kunan kai ka gari sahihi muslim kunan ga gari amma hadiji da hanbecin ni a hanbedigo ngano annabci sallallahu alaihi wa alihi wa sallam wa idha utbi'a ahadukum ala mali falyatba kaci deno kuna nka bor fo zaka pe denyi dama pe foga kan ngaya babana garo jinni barani falyatba annabi cin ngakwe ma dengini ni mo foyasi in ahmadu garaha samin nga amadu go na dama kasuba anno nga chenni ko chenni marsa nga amadu go na chene kanta mahmud nga ci samil kanga garaha foto zombo kanga garaha di ayai mahmudu jinde marsa mo mahmudu garaha mahmudu ngama tutuka e eh, garo ya jindi ande bici de ya nun kan nan ye tidi maye ni de ya ninna amaru sin nagaro ko ni na maya go nagaro ninna mahmud alvayo chine obongo nga be ko zemini hanga hinka tilasi bongo no se maye ni ndi de ande bici yodi bara abanse se zangayeno hanabila yo ngano ahmad bin hanbal angana almaziri yo nga coroci badaman debe ci fal lamu nindi do banno lamul amr forono doman debi na sharti dano ida de verbe conditionnel sana rukati de nka kan dengi borfama ni ka kere kan meye yo kabisa boroga andebi ci fal ngana forum magana ahmad bin hanbal haika ngana almaziri yo coro nkotono katon tonu na adh-dhahiriyya wa ka choro dan debi na haifo ci di na dinon koton ba sin na hanga hanga cinni asa yan debi de ci yanin goro ngadi bongo de haika choro kurpe ndiano ka ta barano tilasi sai magana da bara tilasi boldi yana darga mamudu yana darga de amadu amadu yana darga de mete meido anor gonu amadu do de yan debi makaji mahmudu bahini ka bana ko ko barano nga bai kwe jama'a cin ni kurpe coro dia ka bara no mustahab mbano domi fo na boro yin ka bara dama kwe kobiri sadi mahmudu cere bara dama kwe fo ka ka mehunu nga cere gari bo centere ka grafre guru ko tewo eh ngon namba hin ka kwe bana ma cere ma ka cere ma ba bon ka ci ma maka doya suba si maka kanolta de ya cere ba yin kan gashi maza dembine kan bana sadi ka bere di wakiri kanolta de ni no choro chida no mustahab mbana man kitilasi de de chere ko ka ci ba amadu ni na garaha ni aga nor banasi aben suye mahmudu do amada tutunga di bongo de abe ni na garo si amadu do meido agonu ko ene mahmud to larubu yo nungu tutu makan dua kaman chino kan debinate de se magari na boro yeti sa sa sa ko ga yere yere de na wo gara ha sa an ka ti vraiment do di su boriyo anan ye ti mane se de nga bo dra nani sa nga maka kan ye ti mane se ton kuru pay di me ana hayya bor sintedi annab ce zulmun zalim sina to mar sanga non du bor fo cere ka garo dei eh anki boro ceren de ci sallallahu alaihi wasallam den ka kan den ni dama kwe foga dama kwe diga kan nan den magana de mo cer pe gara ha to ngano bor fo cere ya hunu ka garo de mo baya sin garo di denna ni kan gara ha agon na cene fo ka tanga kama marsa kar ka ci garo pe se ka hay kan ga gara ha di abere ka yei a garo mo ka ko ga gara ha bor zango ya coro kan jenne gore ya ka beni torom

boro dariga bakasi bakasina atoya an bor dariga de iri irpe mar ko su kamar iri sibi irin bai faka zangaya akwai ko barano haramun aganna annabi sallallahu alaihi wasallama zulmun ararno zalimsi irpe mar ko su kamar su sibi to marsa wo kan ngana kwai ko bar dama kwai talakano nga na garo nga nga garo di chenni ko chenni anci ho anci suba anci ho anci suba yala nga babara ngane ji zalim sina bai kwaye ci awo domin narkwaci wa in kana zu usratin fanadhiratun ila maisara wa an tasaddaqu khairul lakum in kuntum ta'lamun kaci de wo ka angune bara nara mankuti kamme suto banna kaji kayollo tusuno aci tarakano ka hajiyo a wabilisanga selel kokobe to marsa metari batari pe ngaji fanadhiratun nganu ngare wa wazinkiri ashe ila maisara hari hari ma kama ga haram an zubuka yi wa an tasaddaqu de monde kaka guna ya ngande gari boro baba ma batu jiri marje nun ka ce bo ku sun bereka domin borfo gonu wallahi a garo manga mai kaka da ran baran sai su sibi abano zangar pe tamfo ka borona babu babu kazuru nanuru ajena ko kana bonjino nga ade nga bodi ka miliyo ku kana ase nga azuru hanu kar pe tandi baka ko idara amenchi ne kuna cha se ka wallahi nga banna borodi hanu kan nga dara nga mo hunde hunno nga banna aduka boldi yeti no azero dama pe wallahi ka dom berekati nor pe albayo na ci ko kalmandi kurza kazuru na Nigeria hanu ka ci nga diara na ban na boro to yar kai ci da ka akwai hunya ni wa anta saddaku kaci wansara khairul lakum ngadi ya bi sanusi in kuntum ta'lamun denobi metan nabja baji bukon sallallahu alaihi wasallam kaji man yassara ala musirin yassara Allahu alaihi wo kanka yoyorani mu'sir gabe pe fose irpe ma sawa wan bongo she irkwe mayoran alfayo to marsa san kai ne ka nga farasa ce ne nga ya ci mete mbara taraka nhima no mantar ka tereza kabi kan bara taraka no tarka tere du ka bara bisa cere no borfo gona tarka tere a folto zonfo me de ya ba ka kwe garo ma folto weitachi nga nungu kwe honnara a tarka tereza kana marsani ntar katerem su forto waran kamen alfa ngan kwe forto wegu haya zagarau ni cara ban fara sano ka man wakili man masu kwa den nan masu nga mani ya man man man su ban su yara domin boron hima no mogu ngina denni nun kan kan meto ngoso so kari goro ne na bayo nor kuna borfo choro go na yiko mahuro siriya yo fedio maci makanawo makanawo makanawo den kabu kabu ci fo ka facture tense gbarara maci d'ici à la fin du mois eh, fin du mois mani ngumbana no ndia de den ka ci ngungara ha nar pe kwara bor kurbo ya mama eh mani har ka fate no hari nga na siriya akwai ko bonji zagaro de ba coro nan da abuka bo fa su man sisibi nar pe bo mon mambine ama ala yi dɔn na yɛn nɔn woro kakpe mo bɛnsɛn ke bɔza diimi nga ala yi ka ko kakogo nkeegi ba mɛ a ma cɔ walayi eh, nungu y'a kɔn bɔrɔfɔ kɔni mo nari kpɛ a hini ka ba na nse a se ganna eri ncini yo di eri ma man fahima mbori eri kpɛ mari kɔsu kama eri sisibi hadithi wa cɛrɛ eri na a fu mɛ daabu nɔya ka a gambo daabu eri mbɛ ifa ka makulolɔgɔni yi bihaqqin talabahu sahibuhu haram dama kai menan haifo koto alhari borfo hakkino cerkwe mu ga ceja mu kutu kuga ta bani abaran wa haramun irkwe tamyo kancin ko gusu fansi da boron diyan gusu fansi yodo nde wo mano him him him eh alfa am ante zanga ajisi ka ye kam man hiyo faru maza ka him foten dia ngano boroma te ka be ni boroma na kwe norbana se ngana fogono ko faji kan ngai nar kwe tam fo gara haya ka kama bine ngana na noru zaka fo chiban se ka noru to noru ka ajisi yo waje a a hai mene chene dina de bukata ngajin su wo ma harin hunde tiki ngabo diki den na no amaka na mene chene anada ngane chene di ngan yara ka ko dai turan mbe de nadia ko dai su tun masan na sukuru ko ci ba ce anada ngane eh, chene eh, sukuru ko di bonga anado ndia ndia ka ya ka ci ala ci hin ka ba anabo ri ba chene eh, chene irpe mar ko su kamar su sibi dalin wani fume o irin yayi fume hinkante tahrimu malil yatim ko ya noru mayo haram tawo yo me ko noru hura ko ya noru norfono ka cinko hilwoyo zakafo mbene bei faramayo akani boron maduwa mukumuku a cin sawa borose nde bara haika mmen nanu ne kursin ya kunano ko susum boroka ndon sun hini kabiribiri dai ni aka bere kacin moto mojina cirbi kasi man na kan na koyanol non se tande bi haramun iri kwe ce haramun irin wuro ayoyi kuna qala allah ta'ala il nor kwe kwe ka jirma ta kai fa kurpe bon waci wala taqrabu mal al yatim wasumani anaci wasuma wasumani domin da mani in can diya do diye banna mata ba ta bayo banna ngonuna karbe jannab adam na wai hawa sai alaihi salam wasumani kan mani ahunu tabayo no tabayo ba na meta ahunu goni erikati wala taqraba hadhihi ash-shajara wasumani naturiyo falamma dhaqa ash-shajara sakan katuri di taba iba na mun taba maniyo kan taba ka beni nga ahunu goniyo irikpe marko su kamar su alfayu da ya wala taqrabu mal al-yatim wasumani na kwaya noru tonduka ka koya nol nonse sadi maniyo nara den su maniyo nara bal mo so ma gonon kamme de ya wasu mani kar pe gono ko di barano wasu hore ka kamme da makuna illa fasede billati hiya ahsan na maniyo fo ka kere dia bisu na kamme dam yo fo kan na dia bisu mo fo yasi il norpe hatta yabluga ashudda sede wato woga koto ya seya hali koya matozaka hali akwepe akwe mene biliyo kuruma kwe kube mamma mamma ngana mbalaga wa awful kayla wal mizana bil qist no mene ne sijiyo zati nge do kamme na hali do kamme no mene ne siji mo mani mani ngano puwa na eh mesure yo irkeci wankubani bilkisto na adilanshi gwana mamo kube mamamamamamam dari kweba dari huru fume o fume hinzan ta karba huru aka muna ci ni wani makur irin fume hinzar kurkari nindi nor badia wa auful kaila wal mizana bil qiston ngamana pare to amarin kai kwayo do wala taqrabu mal al yatim wasumani na talaka eh, na kwaya noru illa billati ahsan fa shede namani yo foka chere di ya bori ko biseyo mo fo yasi el nor pe pe beriki wa atul yatama amwalahum kwayayo wan noriyo non se sakan bara kwayayo awo de mbalaga domin ne irpe ta hatta yablugha ashudda hala pe mato ka abalaga de ya da balaga sabono ko balaga il ne yon jisil se 18 ans hein. Ça dit non, à quoi est bara majeur amada halta 18 ans jil waran ka hinka si kati mineur ha ha ok abori asram tere tere majeur na mineur agono no de adeka atoka adia achi kaniyo kuna a handiri na weiboro weiboro tere binani da ka atoka adia hiniyo da weiboro yogono binaka 11 ans 12 ans adia hiniyo abalagana amma kirse san to this wita ha to macide na hiji avant this wita na taki an borfon yin ka kuna na ba avant wita ni dike mon daidai na ta saya ha torpe marko su kamar sisibi to deya eri pe ci wannori ono se den balaga wala tatabaddalu al-khabitha bit kate koya maganyina mase a ganye molati yon nan ganye irpejin suka kan ganye mari ye ta ganye mari eh ibo ganna kan do na teni chelben do te yano ban do te nga ngane ten na boyo no ngane bala bulubulu nga ngane bala wakara wakara mambaru irpeji wasuka hore katea afa hinkante a hinkate mene sara chele mene na sara ma ŋmene ihe nodi yeti ŋmene kan ŋmene ifu mo yeta ŋmene albaya ana kwe ko bara ganyi hoyo no me mune do ka me au feji no onchi no au yoyo boroma ka bara haika na ŋmene ikogo kogo viso viso kadam kwa ya garike ka kwa ya ŋmene nino nino yeti awan hariyo yeta don moga we yeyo karu sadan duwa wato ba fune foyo kafuru kwaya kana kuna ngari memune yo kam bono nindi nsubo bara itingo tingo ana kwa ya mwana itingo ye tado nga mwana yugui beri beri yo hai ilikuechi wasukate ya malayo dimba wakayo nkoyo nori yokoto koga azansi yo tete mba tosadi mwore nga beikweyo na fasara katon karibo ngo nori yoga masuka dola ajisi kwa ya mwana ma sefa dọla dola non dọla dola non kano sai fa cene namai na dola e na bai no sakan ban ma exchange tadi sadi kurpai dola kam sadi sai ma baru na sefa sefa do amba de dola ka karu ba yeti ba su yeti irpe ci wala tatabaddalu al-khabitha bit-tayyib wa suka kai hen noza ko gui fun mono ko yidi awan ka ko balal no ruguda fodi no boroma bara haikana dalagu fu moyo weitaci fu moyo kayon yoltu yoltu ka banno ŋari kpesen cuteri aman kuma kuma koyanorna iri keci wasu kateya innahu kana huban kabira kaci wa ka bara no lomo wo yasi wa koyanorma aw no su ma ama ifu moyo no no kano asa pema bitin na amanal mandi ci konu wa bei no gbeidi bara no huban أي إثما كبيرا تارينو إبي أمان تكوي تلو من سوغا بنو تاري برمون هلا هلا مبامي تلو من سوغا بنو تاري برمون با إلي كوي كوي برمار تشيو كرمورا نكوي نورو تو مرسا سادي نور نور كوي كوي بري تشيبا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما kwayayo kan nono se nan manal maniyo kati noriyo di kan nono se lakum qiyaman il nor kwe na noriyo di chino huno yo mene kari kari ahin kate ma fasaraka il kwe na no jisino koyo di nan manal maniyo char makweyo amma bai kwe yara ka fasara ja'ala Allahu lakum qiyaman il na maniyo di chino huno yo kari kari albayo ho ba mai nor shindon su hajiba alfayo zamani ka kunar guno ban tarkatere baramete deden ziba haifo simba magano Tarka tarkatere hun adehima o muhe wato ganna kurpeina boron magono tarka ganna ganna ganna adehima waran kamo gunun ziba de foto waran ka sin ziba hun amo cire ka falfayo huno cada hay kurpe ya chada. huno man kamena barbaja ne kera go na sauti asi de den tarkatere ka to forto waran ka kasinse an wame to de yar kwe lakum qiyaman di be ko ba no huno zan ba tin hunde karfo n'o kwa ase noldi ngachi wano kwa yo se den to zaka to ama kwa ya fo gono ngana ngana hini no wano nse meyo ngachi asofaha ko yo kuna babara yo ko ya fo chere gono de mo so ana nolta an sino na ko ku mamma wasoso mm. moga gana ir bere ya to tu tu ma bere hari we boro nka ye din han sira boy se wato bere de de de ka man kuma ko ga boje be abe <laughs> wato mbe feji be kwa de se makanti obe <laughs> feji no ngoro ko ga tia ngamo bere tere amo paka pakanda bere tere ke masa wake wa irga ji wasu na she narpe da na ciya kwaya toku toku kwa kwaya toku toku wato a ga shi ne kun mai kanol di wa soso su wasu no to maza kan na no a cin mere a su cin mere sai <laughs> mo ga gunan na haya ba ban balaga ka da lasa busi sunol di no asi da ya ba hinikate ma projet cene fo créer a sen na nordi da ya su ga noru zaka bai na bai musu mana jin da nun fokan meyo zanga akpara akpara chere wei boro na har boro kuru pei ba mo fo ya shi non huno degree bara mbine dun se wen na haru ato hinje tembini ne wono a to ka ne bongo dan taka leno ngono go na diploma ka no bukata na gbeido yo ka no ba war ka hije teo mbar ka wo ka che mo shi na bani ha to hay para jugu na anufiya wallahi alazim acinten ma mahota, na hota marga ka hijiten se to amma serin je shari'a ga shari'a kuna hije ogunu ba ndia na bayo jugu shari'a kuna no ngadi gune jangu marga torpe masawa kiwa marsa norka wuro projet chene di kuna ngano mbogu ngaka si na bani ogunanna amayo ahamyo atafe abukata buruburu abani za amenga no mbuga agunanna amma den na non dina sa ga ci ko nor peci wasu na se amma kan ci suna se suka ta ma cin sai halali mama ana cin sai halali sari non nor kwekwe be riki ba wa betalul yatama hatta idha balagun nikah kati wogun zarabani ngoyo kambara kwa yodi wogun zarabani zamo so ma kwa na balaga jina mo maduwa ko diya mene niveau de compréhension mete ya si alla sabu bara mete ya si no afahime bara hana kwe madu koton na zaka da bate 18 ma norno ase no ase koyo gono ka 16 ans jiri weichi ni dukuru pei amo feriko ama na to zaka kan bano dina se jina a iri ganna cine gana gono ko se niyawo a ciri ganna cine gana gono ko ce kan ji 18 ans abangono gono ko se niya amma nga na ciya da de ka bara kani kaniko handiri abalagara koyo gono ka wallahi rikpe nan no bongo a toburu nga anori hini bei ba mo so so non na bombon yaji dai sa shefo kana se amokwe na sukuru wala har midi dan yayi ku tefu a kana nol no ka liba jisi ka sashe ta goza amma ni nol tejo iri on na bo na sukuru te amen nar pen nol tejo yo mana rano amal mo so pe mena de nuran na dunoru de de mani tejo parce que asan si gono kan bace me ya ide na diyan kuna me adunol eso no saka no sukulte o kayo don haifo ne yana nuga klasi kuna akwai manuga ne ranga kasi ya e cire ndu nol na ai de na dia kuna ifo dia no he to de an takata ke ka akwai ngwe na zan sito anoru diro ya sibe kacin yin ka no dino asai sanon nor peci wala taakuluha israfan wa bidaran an yakbaru kaci wasu ka gari a ah, ai ka ko mo feri o an su ka karga ka nol taga mahaniyata makanol dima iri peji wasu ka hore katea israfan macaci tere a fogona bongo me su nol dima ama nol di zaka pe dan no nunka nol dima bu dan cinga ya ma iri peji wasu ka hore katea den ka hore kanol di dam nunka babu nufi no mbu ama su huro me tankam 00 ana ma ko dinama iri pe gundam no koya normal pe ko sanon norkweci waman kana ganiyan falyastafif wo kan gonna dama kaci koya norkuna su kan medam waman kana faqiran falyakul ma'ruf ama wo kanin bara kaji kayollo tusu waɗo faranteno kachi kan medan kama ma'ruf na adilanshi ma zaka kaka ba don baran bongo nolnon ba talaka aga ŋmari obeme haya huro mo fo ba na ne ka mo dị na sawa tani pese mbe choro ngene tere bo ngono ri ma riyo dile ngano agono ko se na cha nki mo su ba tenge se ya te ya nam ngane ra ko te cha alfa ngano boro bine zane odo ko sabu abori awa cheta ka ajito nde na ga re kuten na ha ba fo ke ka mu ngana ji kunwe se no ngma de de ifo saki beri no haibe jisi ya ko ba mai ce na zambi ne ba ganna ana cimite da ana cimite de ya cere do ama jeti den tani kan mamma tani kan ma den su tani kan mamma na nin no ana ajito baba nde mana mama ce no zaka kwen nan ne ajito kani ya de baya amma <laughs> da da don cinne dar kan kwen na no de ya kenan na ana capacity bai ko kwa a bai kan ngasu bisa mo ne amma a ba zan bar foje tirasi na kan su ba wa nga bi ne ka bariyun si to sadi ngano den ka ko ya nolda mun kan men gun capacity bai masa nun ka ba wa gona do aka bai ka mo che de nga do nga ben su ka jiti ha sadi den ka ko ya nolna se sana aka kai fe di ka ko se ban na kotanji no mo marjano ga na da ben abo bori na shana gwangwanci wodidi ni marsana mo hen no ma a irbeji israfan na macati terena kiyama bana alfar kwe marko su kamar su sibi ndon bara talakano kan yin ka soja wa gasima kan na koyo nol nonsen ngan ye chifi na wa gasi kiyama mbana domin kwe cere guntar ka tere da abai zaka kan ban man sawa amma kan duwa coronar nan ban ma exaggerate in ban ma tikidari ciyaman koyan urbana albar koyan marko su kamar su shibi da ya dari bacci ne wa fahima ri gari ka koyan urma yo bar haramun mai haci kuna dama koyan haci kuna koyan urma yo bar halali amma kasu tamyo mai haci kuna talaka haci kuna a bara sai halalan ma bil ma'ruf na adalci irke marko su kamar su sibi rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam a ilmu na ton da bi wajina wa qala allah ta'ala il nor kwe kwe ka jirma ta kai haifa kul bai bonwo ayai kaci innal ladina ya'kuluna amwalal yatama zulman wa bai wo kayo in koya yo nor ma no zalim si bonwo na man hani aka lobi lobi ama labi labi an um gonu gonu katuka tuka kaka kanka kam haran tunan gari haifona cin kan na bafo yo gana ya kade kaka ki ciyama gungo haya bana domin amma ben saka bina na ngari borfo se daka saka norgona kamme mo ka huno barago nduka bara talaka torbe ci zalim ci bongona maya inna ma yakuluna fi butunihim nara kati ngunde kuna nine nonma demba ka ko nine tufa mani aljanna aljanna ce kuna baburashi bere maka ko nine bukata ka manci sisi macanka awo jahannama na kwa tufa yo wasa yaslawna sa'ira nja yaki kifanga ya lutu kaki wasa yaslawna sa'ira kada nine gonon gunde ya to de ya nine bine non baka ko ko wuro nine fodi sa'ir nina fano ka cere ga lobi lobi no aga labi labi zanka nga bongo do ngoro ko ko ya noru labi labi di ya nina pe ko ga labi labi eri pe mari salal fayo eri pe ma iri mari sari eri man ana faji o terse sadi ri chwaro kace he kan man al fayo fajir se ka te bi boro huno kuna ngano nga ban nga ma yaral se karin la kari na ko ya noru kace kwa tampo ana ko ya noru ma nka ko diro kuna no nga nka ko bamma ninedam kamari tonu daga baci dundu ta kafoya ba mai na aziba gunan na duwa mancisi bi huno kuna nkin tonni na tonni kari no bai irpe na ninedam no tonni kuna awirinki gure kuna da ya nga nine cer bara haika huro turi kuna da ya nine gono turi kwa na ganna no den na nine no dia turi gani adidi parce que lile gona bongo kuna de yangano na tonni kari nan kariya kamar ga bencin kari no den na subu muse afo choro bine gono ka n mm, tonni fune mfune teno ni sari ka subu chene fada ma kuna ka bungu dan ko ziriya ko ga ziriya den ziriya o fada kwando ji bani ne tan na san ciyo kultal ba na te ibon ga bongo winna ngano kuna fo ka hongo ka ngoyo kuna fo na koya norma ngana ci to wala grafira maga battace iri kpe su ambara tangari alquran kon kace inna alladhina yakuluna amwala alyatama zulman innama yakuluna fi butunihim nara wo kayo nde kwayo norma zalim si bongo nine nonma agoron gunde kuna to iri kpe tangalte nganol domba iri mangmana ncana ngoru seni nde don mahammari se subuwoga albayo eri mana alfa kana fajo tel sa gono hunde aci haikan ngi mana alfa faji ngi se bi haika te kono noya kembina kar pe tandi ba ha subuganga subudina ni ne marsa za duniya ne ngano ngunde na nine ka la hara ifa aka bombu sa se ga na ba men mala kali na koya noru wallahi ma aka wa bongo sabu se boron masu bongo halaka ma aka wa eh erikpe tampa gono kotonu han fono nkana suna ŋmaari jinjire kose ŋa mba ka ceenani adoma a baa ka hunu ngana ŋa na tatabu ceene ŋa unko nsew atute na irkulpe bazugu ŋa na tatabu ade ka hinara ka naani kari ye kamo ŋa case narikpe sutaba kana ŋmaa ka wabo ŋo se boroman ceenani kine ka irikpe tandi su diri ŋa ba sa boy kuna kar ku baji ce un hongo na fo kan cha ce nga ci adir nga nga cincin ma ka wa bon sabu san sunan borma kenan domin no ma no nindi no nindi no ba me me kari ko nya ku ko zanga wato ndalle ndalle hobu de no na hari hanka sai nindi ba me diya sunon ka ko ce gine ka kai suba ba me mari gengun da suba ngwano da fo cin ngwano de ya da ba ka baran ba haifo ma no ho suba ka wa subasi mambatu ciyama kantomu narpa meri ase ba men mala sabu annabti kullu jasadin nabata min suhtin fannaru aula be ga kurka de ci boko boko na haramu nine ya himayo nara alfayo borfo kar gun tamaza nga nte chakri chakri nkuna ati toko toko ko ngano ri ce ce kopta cin ko gono to ce kopta ya duha ya kaba kama ka ce ko ha alfa kazabar halalar salama sai mayo domin nasu ban kpiri kuna haramun mahuru Allah Allah Allah dan zaka sin wama ce kwafta mm. ya ha haya kaza bara halalar silama san ma ifa aduka gun ko hangano kare kaci kare bara silama sai halalan ma ngaci kare ahingeno adina agabi kurdona ande benci hunde koniyo kan gonna hansi hinjeyo mbarano haramun amma nun ka ga birjo cene ngano san yara ka yai tilaga ngano ka a yara ka bar harinze harinze be nan da bugo ko ci teku a bara gayo no ka barbayin kan bo gani na nga hunde ko niyo kan gona kuna bar halali bal harin na abuko a bar halali wa ma kare gonon kuna san yai tilaga ngaru ka ka caci a bara no haramun ka haramun tere a hinjedi banna kwene a bara botono boto bine bara no haramun il norpeji wa harrama alaikum al khaba'ith irka yana boto yo haramta wani sai sana cha sai ba sai ka ci a dunguna foro kuna aka aka wo ka bara ma fenu dana ma ho kame kari suba wa da suwa a kuri kuna haramun wuru ngana su ba kuri kuna haramun mahura ta mangana ndu bol focha janna mo goro nan ngari yeno sen ni sen ni kamo fitan jo jo wal ho den bongo halal di bo ce ja su gabu ba halal di bo den ga ce ja su gabu ba ka bi forpe ko ngo gonu ko ga fu pe cina ha haramun bonji fono haddi duwa mai na hay kurpe ta ba mai asen nan ce ba o kai da yano su teno wanam wato wayo di musu mana da nganga ga harake ni wayo di iri babe harka baran o haramun alfayo wazu ciri na za na ki noyo ga alfayo di bo haramun yo kan ma be wa hay bon ofe alfayo iri kpe mari koosu ka mari sisibi iri kpe mari be na tuuba iri man nabi me cinooza ka fume o lutunna wa an abi ta hurairata radiallahu an nafajita abu huraira do iri kpe ma yardan nara qal aci an nabiyi sall llahu alayhi waalihi wasallam qal anafaji ta iri seno iri kpe mana nabi do sinken nafoyeno nga na fu buruga aci ejtanibu saba almubiqat wahaniya tamma makamoru wa fen na halakai ye foyo halakai ye yowo ba men ma kokari da ndongo na fa kuna mazurutan makamoru nara dana ciya wato halaka kan bi bice halaka dan ki duniya ne non halaka kwa la haraboro halaka nun ga kai danni ne alfayo sinte qalu ya rasulullah ngano sahaba yo cinir pe dia wama hunna halaka yodi ngoy noy foyodi jawabi kan da bi na bano qala ngaci ashirku billah wace ta yori kwese alfa ma garo nu na sara papa di mbe ka haishe ni di sai hai mu konu ajiwa ashirku billah wace ta yori kwese atama khutubu ka mbisa kuna inna wace ta yori norkwe beri sai fajite iberiyo na ichene nciyo mene yo nan teyo mene yo nan bine kuna mene yo iri bara haikan na mba daidai ba Amerika kwe baba na ni se mahan adam odiyo diga ababu rika jasa yano bin alfafa ma ni obon gono kan na shirk bayani ta tutuma boron ma kokar ka han adam den na nasara cine den ma nasara cine da ya dendi cine alhamdulillah da ya dukan mala rubuci na bismillah dan glecen cine kurfai kunan na shirk hahai boroma ku kalka hangadam do man chay tari kuru da bu shirku basi tari o kurpe irpe ga da bu npe o se da ba ama shirk basi aban nani ngan nabi ci wasihru na dobo dobo na sii dabaru na gobatere halaka no ka npe ongun la sabu yo no cheferiyo albayo wo ka bara si da baru tepe ganna kan shari'a ta de kan meto a ganga wino dan isa ka sen si da baru tepe den na dinga wino ngoba wino to ni kan pe goba don nga haifo non she ngan ka te ngate, te boro di da na bu se mandan sarka de boro di bara bu wo ka sen na gbeite nga bu se manwi nga bai kwai foci deden dena kwai dika lalle ana si dabar ta hansan dise mana kwai goba don ngan ta se nga kate nga winu tamal bayo nga nor ganno yo moso makabor foci gobo yo pe eh me anje de bol duwa wayo don hen no kamena nani ganna ba kari ganno yo moso ma iri mon shirku hunanno har moso mamadu awo ka ce ce ba nunkuru na ngana dini yon nan gbana addini yon nan gbana addini iriyo afrikeyo nozan set masa ta markadu ganna kurpen na gbana addini pene iriyo do ne kaci vodu wato shirki ya bara addini kwa akuna nduwa boro wiyo akuna nduwa boro ciyo horokom akuna akuna akuna pete pete kuri ya guru da mun kan shariyate gobayo lahara bambam goba tere mabara mofo makwe soro dia kambo ngo kaba tu afa ko to nuno mbo bisa mapla ko honna de mbacho maji bien bien bien veya de mete bo ngunga chinka hantunindi awo wato kaci bo ka mo kani guna kwa kirki kwa clairvoyant ha ke ba le le grand marabout le clairvoyant en tout na ngmene di na animero eh narpe zu musu diya kakwe ko jina ji bodam nan ta su ba ko bi faran kuran manuran nani mbon wa kerem anti mon address fono ama e kande bara bara di ngunzano kakwe kanto e fo ya kana ni gbaro da de ka gen se ka tibu no nka mbon wa kerem rike masawa ke wal bayo wa sihr sihiri abara no halaka gobatere no ya abanna wa qatlu nafsi allati harrama allahu illa bil haqq na hunde fo kari pena hini no maka iri pe a haramtawa ngano marsa boroka ga goro ta keke anti ngano nasara ce innocent ba akwai bara innocent ma hunde ka il nor pe pe beri na hunde da haramta wande bi cha hunde kayo bara no halaka de ya denna boro wi kana himam ma wi to mo be fa kan nan bongo halaka to da mon ye ka kwe hunar silama non wi a kado beri gonon se kado di mba mba ambale no kwa ambalaji no ka weyo damaga ifa agono kuna di el nor kwechi jahannam jahannama ya gono ambalaji di kuna khalidan fiha da kwe di hura da wamana wa ghadiba Allahu alayhi kai mahinsa ko mayabini wala ana amma lalika tonton wa a'adda lahu adaban azima jahannaman zai mana azaban mani a mene kuna sai magwammo take mba den su mba tonton mba wato a mene azaba din ba percentage tontona sai ifo ganna kari pete ngawi albayo halaka na bara boro hunde kayo ar ko bara no bato kware na tukunde afoye wino bato kware afoye bine wino tukutukuyo wiyo tukunte na bato kware di kuru pai abara no haramun ande bi halaka na bara acha marja hinza da ya da ya baron si shirku teriyo kuna mace alhamdulillah dan si sihiri teriyo kuna mace alhamdulillah a hinzante dan si hunde kariyo kuna mace alhamdulillah atacinte wa akulu riba na riba mayo entere a mayo to marsa nga ma ba zanga bankiyo mon sudu liba marsa hini fo ma ni yo ya hunu ka boro ka inscrit instagram yokuna na eh, telegram yokuna ngari boro na mbo inscrit kati group no ba wato choro de mbara bienfaiteur yo no ihe no te kwe yo no ndemo su boro gomi ni afara ngono ndegu mbo mo dam group yo di sadi bonji fono ngunu nani ba me imade mani nor kan de na sadi nimero bongo nkonto bank nkonto banke bongo makada mu nse ba boro gune mo so so kan goro ko riba yo ma haramun ma kasu nkura o kai choro bi nan kai ga iri o choro de ba ma manu ngoyo ngono ko ma iri ba ma yal fayo abarano haramun haramun tare ban nan abara ifo halaka de de boron siri ba ma mariyo kuna mace alhamdulillah agunte wa aklu mal al yatim na kwaya normal wo kan na bara kwaya normali mace alhamdulillah aidunte wa tawalli yawm az zahf hanu ka ce feriyo faku arsilama yoga sakar silama na ce feriyo na cere wanne zika da zika in hmm. huro cere ka kabeni no be faji fa konan nabci wasu kamu na non nay bere wa huro cere ga amma da da ka ci intaha in kano ga ko annabci fasbutu wa tabbata bor fama ce dau bor fama bere kaza zure to ni kan ka bere kaza zure henedi ni cere nan bongo gangal janna subhanallah torta masu kanal sai na waya ai dun teo nindi do chere el suti ni kan shi ka na kano sa karin dia den shi anaka na waya maka wa bere za zure ambara arsilama yo ganon kan na waya no de huro chere ga jenne na jenne ngam bere ka zuru ka na kaya el suti ni kan shi ne ma alhamdulillah na kaji na kai masu kana marsa yente wa qadhful muhsanati al mu'minati arsilama henno yo weyo ka toro mon shagalo yo zina ga nkosi yo zina hije weyono almuhsanat kati hije weyono almuminat nganu kabara cimmani koni henno alghafilat ka toro mon shagalo yo zina ga wato modi mo somma baran se botono kwa denki zina akwai gazuruno madi den na ce toro mon gazuruno ni fo ma akwai di kosu zina hallaka na bara deya wokasi zina kuna a atekeyo gbonwo durum ka bara zina teri halaka na bara de boron sine kwene macha alhamdulillah ama tutu man duwar silamu kuna wokayo wote de bol dana we boro guna ya tifo nga jiro na ga sai tifo atino kan na we na yari narpe halaka na ganna kan shari'a te in cine o ciyo ko me taabu ya gabu ngunceno hmm. seeda taaci dende sinti huhuha hmm, hmm,